lọ pín orí mi o. lọ́jọ́ akunlẹ̀yàn lájúlé ọ̀run. èmi pẹ̀lú ẹlẹ́dàá mi mọ́ ni ò rí o. orí ẹni làwúre orí o. orí òun agbáláwo rẹ̀ kò ní. mo jí lóòwúrọ̀ mọ̀ bá rí. ó bí <coughs> ìjàbọ̀ béèrè kò mí òwúrò. gbé mi sínú iná iná máa tú ni lára ni. bẹ́ẹ̀nìyàn bá bẹ Ṣàngó lọ́wẹ̀ ariwo lásán ló máa pa orí mi máa ń padà o. orí èlà ọmọ kan ṣoṣo lọ́wọ́ Elédùmarè lóko yọ. ẹ̀rọ dùn wọ́n bá òbèrò rè ó ní kàkà kọ́bà míì ó tún jẹ lẹ́yìn òun kakúkú fi dà yanjú ọ̀rọ̀ o àmọ́ orí ọmọ padà o. akúnlẹ̀yàn mọ̀ jẹjọ́ o. ó rí mi mọ̀ mọ̀ padà lẹ́yìn mi o. borí ọ̀tá rẹ o. àwébáyé bá lè kókó bí ojú ẹja má ṣàìborí rẹ lọ́wẹ̀ o. kó o pẹ́ ká lọ́dà rẹ mọ́ mọ̀ fún lọ o. báyé bá bẹ́gi dínà ẹni tá ò lè rọ́nà lọ. ká ṣàlọ̀ ṣàlọ̀ ọ̀gọ́ orí ẹni ló yẹ ká orí ẹni mọ̀mọ́ yakú rẹ̀ tẹ̀ kalẹ̀ o. orí mi gbẹ́gi kúrò lọ́nà ọjọ́ lọ. orí mi mọ̀mọ́ jìyà mọ́ ò mọ̀mọ́ jìyà mọ́ ò orí orí orí orí orí mi. orí mi máa mọ̀ mi. Yes. máa lárùn ìwọ lè máa yọ. Ayé fẹ́ mọ ètùtù agbára rẹ̀. Jésù a máa lárùn ìwọ lè máa o. ọmọ ọlọ́run. Bàbá mímọ́ ọmọ Màríà o. Àyè fẹ́ mọ èyí agbára. Jésù wa máa lára. Ìwọ lè mí màá ní o. Àyè fẹ́ mọ èyí agbára. Yẹ ìwọ lọ sọ it is well this morning baba continue to rest in peace nínú àwọn tó rest

this lord agbára mi tẹnu ọ̀rọ̀ tó ń ṣe ọmọ wọ jésù jésù ọmọ jésù wẹ já mi ní ọ̀rọ̀ ayé ìsọ ọfọ lára mi ọfọ àti jésù ọdọ tó mọ ìfọdọlẹ lẹsẹ ọ jésù jésù ọmọ ẹja ọjọ ẹfẹ tẹmọ. sọ́ṣọ̀ lóru àmì àti ní kẹ́kẹ́ sọ nípa ọlọ́run márùn jọ ọmọdé ní ẹ̀mí láfẹ́ abẹ́ nínú kú kù ní ẹ̀kọ́ ìgbẹ́dà lórúkọ gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó wọn jésù. jésù má jẹ ìṣòro jésù má ṣe jésù ó sọ ayé ìṣòro jẹ àwọn jésù lónìí gbogbo ìfẹ́ gbogbo àwọn ìṣòro jésù gẹ́gẹ́ bí ìṣòro ìṣòro olú olú jésù má jẹ ìgbà àdúrà olú jẹ́ṣẹ̀ ìdí àdúrà débùkún. your brain hear me now. Let me let me Canada. Yeah. So the This is also ajara ṣe láti àti prayer with frustration and Ọlọ́run máa ti wà ṣe ọmọ wọn So, to some people ìwòsàn tó a máa ń sáàmù ọlọ́run spirit power ọ̀dẹ̀ tí ìzẹ̀ àmì máa fi oṣù kan tó ní orúkọ.

mais Let me ọlọ́run mi ṣe ọ̀rọ̀ wọnú Yeah, but nínú oríṣiríṣi àṣẹ ìṣòro pẹ̀lú rẹ̀ mo fẹ́ mo fẹ́ jẹ́ ọ̀hún sí gbé mi wọ̀ ọmọ tó gbé pílàfọ̀ gíga mi máa ṣe fọ́ọ̀mù ìdílé máa ṣe kọ́ bàbá.

fi ní ṣubú àbúrò ní ní orí ẹ̀sùn ìgbàgbọ́ mẹ́fà ìṣẹ́ ìwé agbóṣeré ọgbà ajú gbé ọgbà gbé wọ̀ wọ̀ mí ó lè rẹ̀ mí mí ọ̀nà mi kò wọ́n mi kò kọ̀ ọ̀jọ̀ ọ̀jọ̀ ọ̀jọ̀ ọ̀jọ̀ ọ̀jọ̀ ọ̀jọ̀ ọ̀jọ̀ fun Ma. Oh. Change. I want to. Can you hear me now? Hmm. Èṣù ti jẹ̀bi. I remove the filter. Maybe I should restart again. Time then lọ. Ẹ̀mí mímọ́ take control. Can you hear me now? Yes, thank you, ma. Can you hear me now? Please, ma, if you can hear me, just say amen. Thank you. Thank you. Thank you. Wow. Wow. Yes, okay. See, yeah, they said now they can hear me. Okay. Mm. ó Okay. Boya bóyá tó pé mo fi sínú iná mo fi sínú chájà mo ń chàjẹ ok bóyá òun ló kọsẹ̀ but tó bá off we start again tó bá off lénìí mi ò ní ká má ṣàṣẹ pé àwa àdẹ̀ní wá lásán ẹ jẹ́ kí n sáré thank you god bless you ma thank you god bless you ẹ ṣé gan ni ẹ jẹ́ kí a sáré lọ nínú àkọ́kọ́ béèrè fún ọpẹ́ ni a sọ pé ká kọ́kọ́ dá fún ọlọ́run fún ọjọ́ tòní for the because today is the last sunday of the month or is the last sunday of the year and you are alive today and you're also on this platform to pray. Let's give thanks to God because God is good. It's good to us. Yes, ọ̀pọ̀lọpọ̀ ló ti sùn lánàá tí ò jí mọ́. Ọ̀pọ̀ ló ẹ̀fẹ́ káwa gan sùn ká má jí ṣùgbọ́n Ọlọ́run ló jí wa kì í ṣèyàn. Ẹ jẹ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ fún un. Father, in Jesus' name, in the mighty name of Jesus, Daddy, this morning, Lord, I thank you, Heavenly Lord, I appreciate you because of your glory. I thank you for your power, for your presence. Thank you for everything you have done, for what you are going to do again. Thank you for the last Sunday of this year, 2019. Thank you for keeping us alive, for protecting, for guiding us. Ọ̀pọ̀ ló máa sùn lánàá wọn ọ̀jẹ́ àfihàn wọn Ọlọ́run. Ọ̀pọ̀ ló fẹ́ káwa gan sùn ká má jì ṣùgbọ́n ẹ̀yin lẹ sí o. Ẹ̀yin lẹ jí wa lónìí Ọlọ́run ẹ ṣeun. Olùgbàlà ẹ ṣé tẹ́ tún fún wa ní oore ọ̀fẹ́ láti máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ọlọ́run ẹ ṣé. Father we worship you, we appreciate you. In Jesus' name we pray. Amen. We are not going to stay long on this chat because I'm going to ìyá ọlọ́mọ yẹn ti send message sí mi pé you call me all night but me ò lè pè é because orulawa and I don't like to call before prayer you understand me so I'm going to after tí n bá ti parí eléyìí a máa ṣe kí ni màá pè màá another chat we going to I'm going to call her on the program kọ́lọ́run jẹ́ kó gbé nígbà tí a bá ti pè so a ó tán sọ fún Ọlọ́run this morning ọlọ́run mo dúpẹ́ fún yín lọ́pọ̀lọpọ̀ mo yìn yín lógo ẹ fi èrònú yín wọ̀n fún pé mo dúpẹ́ ẹ fi ọpẹ́ yín wọ̀n fún ẹ sọ pé ṣé ọ̀pọ̀ ló ti kú ọ̀pọ̀ òjò ló ti rọ̀ ní oṣù yìí oní otí ilẹ̀ ti fi mú ọ̀pọ̀ ló ti rọ̀ lọ́dún yìí tí ilẹ̀ ti fi mú ọ̀pọ̀ ló ti rọ̀ ní ènìgbọn pàápàá lè tí ilẹ̀ mọ̀ yìí ní ilẹ̀ ti fi mú ṣùgbọ́n mú ẹ wà láyé wà láàyè fi ọpẹ́ fún fìyìn fún ọlọ́run dára sí ọ̀nẹ ọpẹ́ àánú lórí gbà ẹ dúpẹ́ fún ọlọ́run ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run tó dá ayé àti ọ̀run èmi dúpẹ́ lónìí òmùg gbé yín ga mo ṣe yín lọ́ba fún orí ọ̀fẹ́ tẹ́ jẹ́ kẹ́mi bọ́lá fọláṣadé rí gbà mo mà dúpẹ́ o lórí àwọn tẹ́ fún mi lórí ilé mi lórí ẹbí àti ara mo dúpẹ́ lórí gbogbo àwọn olólùfẹ́ mi mo dúpẹ́ o mo dúpẹ́ ibi tẹ́ ti mú mi ibi tẹ́ mú mi dé lọ́jọ́ tòní ibi tẹ́ mú mi lọ Father Lord I say thank you Lord I worship you I give you praise I give you honor adoration you are so wonderful you are so powerful you are so beautiful Lord nobody like you daddy to me you are great in Jesus name amen ẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fún agbára mímọ́ kí ọlọ́run kó gbé agbára wọ̀nyí agbára tẹ́ fi rìnrìn àṣeyọrí ní ọdún two thousand and twenty agbára mímọ́ lẹ lè fi rìnrìn náà tí òfin ní sí ìkọ̀sẹ̀ ìmọ́lẹ̀ ọlọ́run lẹ lè fi rìn tí èèyàn òfin ní jì sí kòtò ẹ bẹ̀rẹ̀ fún agbára ẹ̀mí mímọ́ kí ọlọ́run kó gbé wọ̀ wá agbára ẹ̀mí tó máa ń jẹ́ kéèyàn kó ṣe àṣeyọrí orere tó máa ń jẹ́ kéèyàn kó rìnrìn àjò kó sì dé ibi tó ń lọ lórúkọ jésù ọlọ́run kó gbé agbára wọ̀ wá ẹ bẹ̀rẹ̀ fún agbára ní orúkọ jésù ní orúkọ ńlá ti jésù kristi bàbá mi àti ọlọ́run mi mo gbàdúrà fún agbára ẹ̀mí mọ́ lónìí olúwa gbé wọ̀ mí ní orúkọ jésù agbára ẹ̀mí mọ́ kó wọnú mi kó wọnú àwọn ọmọ mi kó wọ orí platform mi ní orúkọ jésù mo gbà àwọn olólùfẹ́ mi tó ṣe àmì àdúrà agbára ẹ̀mí mọ́ kó wọnú ayé wọn agbára ẹ̀mí mímọ́ agbára ẹ̀mí mímọ́ agbára ẹ̀mí mọ́ agbára ẹ̀mí mọ́ kó wọnú mi kó wọnú mi kó wọnú mi kó gbé àwọn olólùfẹ́ mi wọ̀ agbára ẹ̀mí mọ́ tí màá fi rìnrìn àjò ayé ọdún two thousand and twenty tí mi ò fi ní kọsẹ̀ tí mi ò fi ní dòkú tí mi ò fi ní ríbi tọ́mọ mi ò fi ní ríbi tí mi ò fi ní sọmọnù lórúkọ jésù ag agbára ẹ̀mí mímọ́ Olúwa gbé wọ̀ mí agbára ìsọdọmọ agbára ìtọ́nisọ́nà Olúwa gbé wọ̀ mí Olúwa gbé wa débùkọ́lá Olúwa gbé wọlé mi Olúwa gbé wa lọ́dúnfẹ́ mi Olúwa gbé wọ̀ wá ní orúkọ Jésù gbé agbára wọ̀ wá o agbára kò ṣe yájú sí kò ṣe fi agbára kò ṣe fi wọlẹ̀ agbára kò ṣe bájà ọmọ Ọlọ́run ni Ọlọ́run gbé wọ̀ mí Olúwa gbé wọ̀ àwọn tó fún mi Olúwa gbé wọ̀ àwọn olólùfẹ́ mi Jésù Olúwa wa àmín ẹ jẹ́ n sáré ka ọdún two thousand and twenty tí a fẹ́ wọ̀ tó ti ń palẹ̀ mọ́ tá a fẹ́ wọ̀ yìí tó ti ń approach ara ẹ̀ bàbá mi àti ọlọ́run mi jẹ́ ń wọbẹ̀ ní ayọ̀ àti àlàáfíà pẹ̀lú testimony àti ẹ̀rí tó dájú olúwa jọ̀ọ́ bá mi di ẹrù tèmi bàbá mi àti ọlọ́run mi má dá mi dá olúwa bá mi rìn olúwa bá mi rìn ẹni tí ọlọ́run bá bá rìn òun ló lè ṣe rere ẹni tí ọlọ́run bá bá rìn òun náà ni ó lè kú òun ni ò ní dòkú ẹni tí ọlọ́run bá bá rìn òun náà ni ò ní ríbi ẹni tí ọlọ́run bá bá rìn òun ló lè láyọ̀ ní ọdún two thousand and twenty ẹ sọ fún ọlọ́run kó bá yín rìn ẹni kó bá yín rìnrìn àjò náà kó bá yín bẹ̀rẹ̀ kó sì bá yín parí ẹ gbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ la bàbá mi àti ọlọ́run mi o mo gbàdúrà ọdún two thousand and twenty èyí tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ tó ti ń palẹ̀ mọ́ báyìí tó ti ń approach lórúkọ jésù mo gbàdúrà agbára láti rìnrìn àjò náà láti lọ nínú ọdún náà pẹ̀lú yín ọlọ́run jọ ọ́ olúwa fi fún mi mo fẹ́ bá yín mo fẹ́ kẹ́ bá mi rìn ní ọdún two thousand and twenty mo fẹ́ kẹ́ bá mi rìnrìn àjò náà láti ọjọ́ kìíní títí di ìparí rẹ̀ bí ti ẹ ṣe bá mi ṣe ní ojú bí ẹ ṣe bá mi ṣe ní ọdún two thousand and nineteen yìí ọlọ́run mi o olúwa bá mi rìn ọlọ́run bá mi rìn báwọn ọmọ mi rìn bá wa rìn lórí ètò yìí bá mi rìn bá wa rìn bá wa rìn ẹ̀mí mímọ́ o gbàkóso olúwa o jọba jọba jọba bá mi rìn èmi ò lè ṣe láìsí ẹ̀yin mi live i cannot live without you, Daddy. Help me, Lord, in the name of Jesus. Help me, Lord, in the name of Jesus. Help me, Lord, in the name of Jesus. Gbogbo tí a fẹ́ ṣe ní orúkọ Jésù lẹ́yìn tó kù kí ọdún parí. Olúwa bá wa ṣe, má jà ṣiṣẹ́, má jà ṣiṣẹ́. Olúwa bá mi rìn, bá mi rìn, bá mi rìn, bá mi rìn. Ẹ̀mí mímọ́, bá mi ṣe, bá mi ṣe, bá mi ṣe, bá mi ṣe, bá mi ṣe, bá mi ṣe. Oh Lord, guide my footstep, guide my daughter, guide my son, guide my family, guide my people. In the name of Jesus, guide this platform. In the name of Jesus, guide my tongue, guide my spirit. In the name of Jesus. In Jesus' name we pray. Amen. A ó sọ fún Ọlọ́run agbára tó máa ń mú kí ènìyàn má ṣe rere tó lè fẹ́ bá mi rìn ẹ padà lẹ́yìn mi ẹ dòkú gbogbo ogun lé bàbá àti tìyá mi tó lè mú kí n má ní àlàáfíà àbí tó ti ń bá mi jagun tó ti ń bá mi rìn lọ́jọ́ tó ti pẹ́ ẹ dẹ̀yìn lẹ́yìn tèmi lónìí o lórúkọ jésù agbára tó bá lò wò ní dẹ̀yìn ẹ máa parun agbára òkùnkùn tó bá lò wò ní dẹ̀yìn ẹ máa kú agbára òkùnkùn tó bá lò wò ní dẹ̀yìn ẹ máa jègbé ní orúkọ jésù ẹ lanu yín kẹ béèrè fún pé kí ọlọ́run kó ràn yín lọ́wọ́ láàyè gbogbo agbára kágbára tá a bá Moses Akore tó bá lè mọ bá yín rìnrìn àjò ní ọdún two thousand and twenty kí agbára náà kó di òkú o ní orúkọ Jésù àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ ńlá Jésù bàbá mi àti Ọlọ́run mi mo gbàdúrà lónìí o agbára tó bá lòun fẹ́ bá mi rìnrìn àjò tí ò kì í ṣe ti ẹ̀mí mímọ́ agbára òkùnkùn kókùnkùn tó bá lòun fẹ́ bá èmi àtọmọ àti ilé mi àti ìdílé ìgbéyàwó mi rìn agbára òkùnkùn tó bá lòun fẹ́ bá wa rìn lórúkọ Jésù iná Ọlọ́run kó jó wọn dànù ẹ̀dá bẹ́ẹ̀ Ọlọ́run fi iná jó gbogbo ẹ̀dá tó lo ipá àti agbára òkùnkùn mo kọ̀ yín sí orúkọ Jésù gbogbo agbára òkùnkùn tó bá ló fẹ́ bá mi rìn ní ọdún two thousand and twenty mo kọ̀ ní orúkọ jésù ọlọ́run fi iná jó dànù olúwa fi iná jó dànù olúwa fi iná jó dànù yóò bá lọ́kàn yín lọ gbogbo agbára oṣó agbára jẹ́ agbára emèrè babaláwo aláfa àwọn ìka gbogbo tó bá ń ṣe ìka tó bá ló fẹ́ bá mi rìn àjò mo kọ̀ ní orúkọ jésù mo kọ̀ olúwa fi iná pa wọ́n dànù ní orúkọ jésù gbogbo agbára tawanu jésù èyí a kò rí tó lè ló ló máa bá mi rìnrìn àjò ní ọdún two thousand and twenty ẹ máa jóná sọnù ẹ di òkú o ẹ di òkú o ẹ di òkú o gbogbo ẹgbẹ́ àti agbára òkùnkùn tó bá ló máa bá àwọn ọmọ mi rìnrìn àjò ní ọdún two thousand and twenty ẹ máa di òkú gbogbo ẹ̀yìn agbára náà ẹ di òkú ẹ di òkú ẹ di òkú ẹ di òkú ẹ di òkú ẹ di òkú ẹ di òkú ẹ di òkú ẹ di òkú ẹ di òkú ní orúkọ jésù ẹ má di òkú ní orúkọ jésù magabo sotayaba gbogbo agbára òkùnkùn tó bá lọ́mọ báwọn olólùfẹ́ mi ìrìn àjò ọdún two thousand and twenty gbogbo agbára búburú náà ẹ máa jóná ẹ di òkú ní orúkọ jésù agbára òkùnkùn tó bá lọ́mọ bá ayé mi ayé àwọn ọmọ mi àti àwọn olólùfẹ́ mi àbí ìpè mi ìrìn àjò ọdún two mo ní ẹ̀yìn agbára búburú ẹ di òkú ní orúkọ jésù iná ọlọ́run kò in Jesus name amen a ó pẹ́ by three o'clock we are going to round up this prayer because i want to do chat mo ti hmm. má ṣe pa ẹnu rẹ mọ́ ọlọ́run ìyìn mi nítorí tí ẹnu àwọn ènìyàn búburú yà sílẹ̀ sí wa hmm. ẹnu èèyàn búburú ó yà sílẹ̀ sí wa wọ́n sì ń fi àwọn èké sọ̀rọ̀ sí wa wọ́n sì ń fi ọ̀rọ̀ rírà yí káàkiri wọ́n sì ń bá wa jà láì nídìí nípò ìfẹ́ wa wọ́n ṣe ọ̀tá wa ṣùgbọ́n àwa gbàdúrà wọ́n sì fi ibi san oore fún wa àti ìra fún ìfẹ́ wa yan ènìyàn búburú ti àwọn ìkà yìí olùfisùn kò dó ní ọwọ́ ọ̀tún wọn nígbà tí wọ́n bá ń ṣe ìdájọ́ ọlọ́run ìjọba àdá gbogbo wọn kí ọjọ́ gbogbo wọn kó kúrú àwọn ìkà yìí kí ẹlòmíràn kó rọ́pò iṣẹ́ wọn kí àwọn ọmọ wọn kó di aláìní bàbá kí gbogbo àwọn ọmọ àmì àyà wọn kó di opó tó bá jẹ́ ọkùnrin ni wọ́n jẹ́ kí àwọn ọmọ wọn kó máa di alárìnkiri kí wọ́n sì máa ṣàgbé jìnnà síbi ahoro wọn jẹ́ kí alọ́lọ́gbà kó gba ohun gbogbo tí ó ní kí àlejò kó kórè iṣẹ́ rẹ̀ lọ kẹ́nikẹ́ni kó má sí láti ṣe àánú fún kẹ́nikẹ́ni kó má sí ẹni láti ṣe ojú rere fún àwọn ọmọ aláìní baba àbí aláìní ìyá kí a kí àtọmọdọ́mọ rẹ̀ kúrò ní ìran tí ń bọ̀ kí orúkọ gbogbo wọn kó parẹ́ kí a máa rántí ẹ̀ṣẹ̀ bàbá wọn ní ọ̀dọ̀ olúwa kí a má sì ẹnu ẹ̀ṣẹ̀ ìyá wọn nù kúrò kí ó máa wà níwájú olúwa ní ìgbà gbogbo kí wọ́n lè ké ìran wọn kó lórí ilẹ̀ nítorí pé wọn kò rántí láti ṣàánú ṣùgbọ́n wọ́n ṣe inúnibíni sí tálákà àti olùpọ́njú láti pa oníròbìnú jẹ́ ọkàn bí wọ́n ti fẹ́ ègún bẹ́ẹ̀ ni kí ó dé sí wọn bínú wọn kò ti dùn síre bẹ́ẹ̀ ni kí ire kó jìnnà sí wọn. bí ó ti fi ègún wara rẹ̀ lé aṣọ àti bí ẹ̀wù bẹ́ẹ̀ ni kí ó dé sí inú rẹ̀ bí omi àti òróró sínú egungun rẹ̀ jẹ́ kí ó rí fún bí aṣọ tí ó bò lára àti àmùrè tó fi gbàjá nígbà gbogbo èyí ni èrè àwọn ọ̀tá wa láti ọwọ́ olúwa wa àti àwọn tó ń sọ̀rọ̀ ibi sí ọkàn wa ṣùgbọ́n ìwọ olúwa ṣe fún wa ọlọ́run wa nítorí orúkọ rẹ nítorí àánú rẹ dára ìwọ gbà wá nítorí pé tálákà àti aláìní ni àwa ọkàn wa sì gbọgbẹ́ nínú wa àwa ń kọjá lọ bí ẹni tó ń fì sẹ́yìn ojú wọ́n fi wá sókè sódò bí eṣú eékún wa di àìlera nítorí àwẹ̀ ẹran ara wa tiẹ̀ ti gbẹ tán nítorí àìlọ́ra àwádìí ẹ̀gàn fún wọn pẹ̀lú wọ́n àwádìí ẹ̀gàn fún wọn pẹ̀lú nígbà tí wọ́n wò wá wọ́n mi orí wọn ràn mí lọ́wọ́ ràn wá lọ́wọ́ olúwa ọlọ́run wa gẹ́gẹ́ bí òdodo rẹ kí wọn kó lè mọ̀ pé ọwọ́ rẹ ni èyí pé ìwọ olúwa ni ó ṣe jẹ́ kí wọn kó máa gégùn kó máa ṣe níbi ni wọn ṣùgbọ́n ìwọ ọlọ́run kó máa súre fún èmi àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi gbogbo jẹ́ kí wọn kó ọlọ́run jọba mi fi ìtìjú àti àbùkù wo àwọn ọ̀tá wa ní aṣọ kí wọn kí ó sì fi ìdàrúdàpọ̀ bọra wọn bí ẹni pé ẹ̀wù àwa ó máa fi ẹnu wa yin olúwa gidigidi nítòótọ́ àwa ò yìn láàrin àwọn ọ̀pọ̀ nìyàn nítorí tí yóò dúró ní ọwọ́ ọ̀tún àwa láti wà lọ́wọ́ àwọn tó fẹ́ da ọkàn wa lẹ́bi àmì ògo ní fún bàbá fún ọmọ fún ọlọ́run ẹ̀mí mọ́ bí ó ti wà láti tìkọ́ ṣe omi ẹni sísè yìí bẹ́ẹ̀ ni ó ti máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmì ìyẹn mi pé enemy is here hmm, mo ti sọ fún àwọn èèyàn if you are enemy to my progress if you are enemy to my goodness if you are enemy to people's progress you don't come on this platform tá a bá ti ń ṣe ṣáàtì nígbà tí ilẹ̀ bá mú tí a bá ti ń sọ̀rọ̀ tí a fẹ́ dialogue ẹ lè wá nígbà náà ṣó but when you are but thank God nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ yìí all of them wọ́n ṣe kí ni wọ́n fi ẹsẹ̀ wọn wọ́n fi gé e. wọ́n fẹsẹ̀ gé e ni hmm. wọ́n fèrè gé e. hmm. wọ́n fèrè gé ó ìkù kan o ẹni tẹ́ fèrè gé yẹn bóyá kẹ̀sì dúró síbi tẹ́ ẹ wà. Hmm. wọ́n fèrè gé. olúwa gbé ogun ti gbogbo àwọn tó bá ti ń gbógun tì mí gbogbo ẹni tó sọ pé mi ò ní fi ìrọ̀rùn ṣe ayé mi ní ọdún 2020. thousand and twenty ẹni tó bá sọ pé àwọn ọmọ mi ò ní fi ìrọ̀rùn ṣe ayé wọn ní ọdún two thousand and twenty gbogbo sam àti ègún yìí àti gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo ẹni tó bá sọ pé ẹ ò ní fi ìrọ̀rùn ṣe ayé yín ní ọdún two thousand mo gbàdúrà àsáàmù wọ̀nyí àti àdúrà tá a máa gbà ìgún wọ̀nyí yóò jẹ́ ti àwọn ọ̀tá bẹ́ẹ̀ yóò jẹ́ ti àwọn alágbára ìkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí olúwa gbógun ti gbogbo àwọn tó ń gbógun tì wá fi ìjà máwọn tó ń bá wa jà dí àṣà wọn àpátámú kí ó dìde fún ìrànlọ́wọ́ wa fa ọkọ̀ yọ pẹ̀lú tó sì dènà àwọn tó ń ṣe nínú níbi níṣẹ́ wa fífún ọkàn wa pé ìwọ ni ìgbàlà rẹ̀ kí wọn kí ó dààmú kí a sì ti àwọn tí ń wá ọkàn wa lójú kí a sì mú wọn padà ká sì dààmú àwọn tí ń béèrè ìpalára wa kí wọn kí ó dàbí ìyàngbò níwájú afẹ́fẹ́ kí áńgẹ́lì olúwa kó máa lé wọn kí ọ̀nà wọn kó sì máa ṣókùnkùn kí ọ̀nà kó sì máa ṣókù kó sì máa yọ kángẹ́lì olúwa kó sì máa lépa wọn nítorí pé ní àìnídìí ni wọ́n dẹ àwọn wọn sílẹ̀ fún wa wọ́n wá yọ̀ sílẹ̀ fún ọkàn wa ní àìnídìí kí ìparun kó wá sí orí rẹ̀ lójijì àwọn tó dẹ kó mú un tìkára rẹ̀ ìparun náà ni kí wọ́n ṣubú sí ọkàn wa yóò máa yọ̀ ní ti olúwa yóò sì máa yọ̀ nínú ìgbàlà rẹ̀ gbogbo egungun wa yóò wí pé olúwa ta ló dàbí ìwọ tí ń gba tálákà lọ́wọ́ àwọn tí ó lágbára jùlọ tálákà àti aláìní lọ́wọ́ ẹ ti fi wọn ṣe ìkógun àwọn ẹlẹ́rìí èké dìde wọn bí wá ní otí àwa kò mọ̀ wọ́n fi búburú sanre fún wa láti sọ ọkàn wa di òfo ṣùgbọ́n bó ṣe ti àwa nígbà tí ara wọn kò dá aṣọ àwẹ̀ ní aṣọ wa àwa fi àwẹ̀rẹ̀ ọkàn wa sílẹ̀ àdúrà wa ti padà sí wa ní àyà àwa ṣe ara bí ẹni pé ọ̀rẹ́ tàbí arákùnrin wa tilẹ̀ ni àwa fi ìbànújẹ́ tẹ̀lé bá bẹni tí ṣọ̀fọ̀ ìyá rẹ̀ ṣùgbọ́n nínú ìpọ́njú wa wọ́n ń yọ̀ wọ́n ń kó ara wọn jọ àwọn ènìyàn kéèyàn kóra wọn jọ sí wa a kò sì mọ̀ wọ́n pẹ̀lú àwọn àgàbàgebè tí ń ṣe ẹlẹ́yàlẹ́ àpèjẹ wọ́n pa iwọn sí wa olúwa ìwọ ti máa wò pẹ́ tó yọ ọkàn wa kúrò nínú ìparun wọn ẹni mi kan náà lọ́wọ́ àwọn kìnìún àwọ̀ ìṣọ̀pẹ́ fún ọ nínú àjọ ńlá àwọ̀ sì máa yìn ọ́ lé àwùjọ ọ̀pọ̀ ènìyàn má ṣe jẹ́ kí àwọn tí ń ṣe ọ̀tá wa kó lòdì kó yọ̀ wá bẹ́ẹ̀ ni kò má ṣe jẹ́ kí àwọn tó kórìíra ní àìnídìí kó máa ṣẹ́jú sí wa nítorí tí wọn kò sọ̀rọ̀ àlàáfíà ṣùgbọ́n ó mọ̀ ìtàn sí àwọn ènìyàn jẹ́jẹ́ ilẹ̀ náà nítòótọ́ wọn yanu wọn sílẹ̀ sí wa pé ha ojú wa mà ti rí Bọ́lá àti àwọn olólùfẹ́ àtàwọn ọmọ rẹ̀ yìí èyí ni wọ́n ti rí olúwa má ṣe dákẹ́ o má ṣe jìnnà sí wa rú ara rẹ sókè kó jí sí ìdájọ́ wa àti sọ̀rọ̀ wa ọlọ́run wa àti olúwa wa ṣe ìdájọ́ olúwa ọlọ́run gẹ́gẹ́ bí òdodo rẹ̀ má ṣe jẹ́ kí wọ́n kó wí nínú ọkàn wọn pé bẹ́ẹ̀ ni àwa ń fẹ́ fún Bọ́lá àti àwọn ọmọ rẹ̀ àti àwọn olólùfẹ́ mi gbogbo àti gbogbo àwọn tó ṣàmì lábẹ́ òun mi báyìí má ṣe jẹ́ kí wọ́n kó pé àwa ti gbé wọn mì kí ojú kó ti gbogbo àwọn ọ̀tá wa kí wọn kó sì dààmú pọ̀ tí yóò sì fara pa wa ọlọ́run jọba àfi ìtìjú àti àbùkù wọn láṣọ tí ń gbéraga sí wa jẹ́ ká kó máa hó fún àyíká sì máa ṣe nídìí ti ṣe ojú rẹ̀ sódòdó wa lóòótọ́ ká máa wí títí pé olúwa ọlọ́run ní ká máa gbé wa torí pé nínú ní sísun àlàáfíà ránṣẹ́ àmì. Hmm. ó ní low battery ten wow <sighs> something is fishing this night this thing also is telling me right now that the prayer the something is uh, the battery i don't know what happened and if i put it back maybe one ò ní but tó bá cut i will start again with another something a ó sọ fún <laughs> olúwa ọlọ́run tó dá ayé àti ọ̀run any man or woman that is being a wicked soul that looking for my downfall ẹ gbàdúrà ò torí nǹkan tó bá ti ṣẹlẹ̀ ṣe rí ọ̀rọ̀ man tó sọ títóbi rẹ̀ yẹn ọ̀rọ̀ kọ́ la fẹ́ sọ but mo ní prayer point náà ṣe rí àwọn ènìyàn ẹni tó bá ń ṣọ́ ẹ tó fẹ́ bà tìyẹ jẹ́ they can go to any land tó bá dẹ̀ bàtẹ́ni yẹn jẹ́ tó wọ́n á gbé mọ́tò wọ́n lè gbé mọ́tò kan fìdá lọ́lá wọ́n lè gbé mọ́tò kan fìdá kò sí nǹkan tí wọ́n lè ṣe fún ẹni tó bá lò fún iṣẹ́ burúkú a ó sọ fún ọlọ́run gbogbo ẹni tó fẹ́ lò fún iṣẹ́ ibi fún mi mi ò ẹni tó bá fẹ́ lò fún iṣẹ́ ibi fún mi gbogbo àwọn tó ń lò fún iṣẹ́ ibi fún mi bàbá tó ń fẹ́ gba promotion ọlọ́run demote wọn bàbá mi àti ọlọ́run mi má jẹ́ kí àwọn ọ̀tá mi má jẹ́ gba promotion wọn ọlọ́run demote wọn ọ̀run gbá wọn wọlé àgbà lánàá ṣùgbọ́n wọn ní ká gbà sí torí àwọn èèyàn máa ba ayé èèyàn jẹ́ láti wàá máa gba promotion àwọn àjẹ́ tán bá ba ti ẹni yẹn jẹ́ wọ́n máa promotion níjọba òkùnkùn ni tẹ bá rí pé àjẹ́ ń sunkún kò rí tiẹ̀ bàjẹ́ ni tán bá ti ń yọ̀ tán ṣe kàkàkà wọ́n ti bà tẹnìkan jẹ́ ni gbogbo ẹni tó lòun fẹ́ bà tèmi jẹ́ láti gba promotion ọ̀run bá tiẹ̀ jẹ́ ọlọ́run demote wọn gbogbo ẹni tó lòun fẹ́ gba promotion tó lòun fẹ́ fi ọ̀rọ̀ mi ò fẹ́ bà tèmi jẹ́ láti gba promotion ọlọ́run bá yí ẹ̀ jẹ́ bàbá demote rẹ̀ ilẹ̀ gbé wọn mẹ́ àdúrà mẹ́ta ni torí kò sí táàmù torí fóònù ilé ìkú at any time ẹlẹ́ẹ̀gbọ́n mi lẹ́ẹ̀kan I don't know what happened ẹ gbàdúrà yìí ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ ńlá jésù bàbá mi àti ọlọ́run mi mo máa gbàdúrà ní gbogbo ẹ̀dákẹ́dá tàbí nínú obìnrin tó sọ wípé òun fẹ́ dìmọ́tò ayé mi láti fi gba promotion mo gbàdúrà olúwa bá mi dìmọ́tò wọn lórúkọ jésù má ṣe jẹ́ kẹ́ẹ̀dá bẹ́ẹ̀ kó gba promotion mọ́ ilẹ̀ kó gbé mọ́ mi ní orúkọ jésù gbogbo ẹni tó ń tẹ ilẹ̀ tó wá sọ pé òun máa dìmọ́tò ayé mi òun máa bà tèmi àbí táwọn ọmọ mi jẹ́ láti fi gba promotion mo gbàdúrà fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀run dìmọ́tò wọn ní orúkọ jésù olúwa gbá wọn lẹ̀ lórúkọ jésù gbogbo ẹ̀dá tàbí nínú obìnrin tó lóun fẹ́ bà tèmi jẹ́ ọlọ́run dìmọ́tò wọn olúwa gbá wọn lórúkọ jésù my life will not be demoted my daughter life will not be demoted lórúkọ jésù gbogbo ẹ̀dá tó ń wá ìṣubú mẹ gbogbo ẹ̀dá gbogbo ẹ̀dá tó ń wá demotion mẹ ọlọ́run demote wọn ní orúkọ jésù gbogbo ẹ̀dá tó ń wá demotion mẹ ọlọ́run demote wọn ní orúkọ jésù gbogbo ẹ̀dá tó ń wá ìṣubú mẹ tó ń wá ìṣubú àwọn ọmọ mẹ olúwa demote wọn olúwa demote wọn ilẹ̀ kó gbé wọn mẹ ilẹ̀ kó gbé wọn mẹ ilẹ̀ kó gbé wọn mẹ ilẹ̀ kó gbé wọn mẹ ilẹ̀ kó gbé wọn mẹ ilẹ̀ kó gbé wọn mẹ ilẹ̀ kó gbé wọn mẹ ilẹ̀ kó gbé wọn mẹ ilẹ̀ kó gbé wọn mẹ ilẹ̀ kó gbé wọn mẹ ilẹ̀ kó gbé wọn mi ilé kó gbé wọn mi ilé kó gbé wọn mi gbogbo ẹ̀dá tó wá ìṣubú mi gbogbo ẹ̀dá tó wá demotion mi ilé gbé wọn mi ilé gbé wọn mi ilé gbé wọn mi ilé gbé wọn mi ilé gbé wọn mi ilé gbé wọn mi ilé gbé wọn mi ilé gbé wọn mi ilé gbé wọn mi máa rí bò sóòtà yabada mo gbàdúrà gbogbo ẹ̀dá tó wà ìṣubú tèmíbọ́lá tó wà ìṣubú àwọn ọmọ mi tó wà ìṣubú adébùkọ́lá gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ ilé wa gbé wọn mi máa gbé wọn mi máa gbé wọn mi máa gbé wọn mi máa gbé wọn mi máa gbé wọn mi máa gbé wọn mi máa gbé wọn mi máa gbé wọn mi máa gbé wọn mi máa gbé wọn mi máa rí bò sóòtà yaba gbogbo ẹ̀dá tó ń wá ìṣubú yín ilẹ̀ kò gbé wọn mẹ̀ ilẹ̀ kò gbé wọn mì sórí ogun tó o bá ní kílẹ̀ báyìí gbé mì tí wo ò dẹ̀ lágbára tó o níbọn tó o ní nǹkan tó lè ṣe tó o bá ní kó ilẹ̀ kò gbógun náà mì ogun máa ń gbẹ̀yàn mi o ogun ò ní gbé yín mi kò ní gbé mi ogun ò ní gbá ọmọ mi mì ẹ ó sọ fọlọ́run wọ́n ká tẹra some people are looking for people's downfall for them to be promoted any man or woman that is looking for my downfall gbogbo ẹ̀dá tó wà ìṣubú mi gbogbo ẹni tó lọ́ọ́ máa gbé mi wálẹ̀ gbogbo àwọn tó wà ìṣubú mi mo gbàdúrà fún wọn ẹ máa lọlẹ̀ ẹ sọ fún ọlọ́run gbogbo ogun lé bàbá ogun lé ìyá ogun lé ọkọ ogun kógun mi ò mọ ogun náà tó ń wá ìṣubú rẹ tó o bá gbàdúrà fún mi ọtún ìṣèṣe fẹ́ parí kò ní ó máa láyà a tún lòun fẹ́ bẹ́ẹ̀ rìn ní ọdún two thousand and twenty sọ fọlọ́run pé ogun tó ń wá ìṣubú mi gbogbo agbára tó ń wá ìṣubú mi tó lòun fẹ́ gbé mi wálẹ̀ láti gba promotion ọlọ́run sọ́ọ̀dì ẹni ilẹ̀ ilẹ̀ kò gbé wọn mẹ́ ilẹ̀ kò jẹ́ wọn ọ̀run dìmọ́ọ̀tù wọn àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ láti jésù bàbá mi àti ọlọ́run mi mo gbàdúrà lóru ògànjọ́ tòní gbogbo àwọn tó ti wá ìṣubú mi lọ́jọ́ tó ti pẹ́ gbogbo ẹni tó wá ìṣubú mi àtàwọn tó wá ìṣubú mi lọ́wọ́lọ́wọ́ bóyá ni nílé ìyá ni nílé ọkọ tí ni gbogbo ibi tí mo gbà nínú obìnrin bóyá gbogbo ẹnikẹ́ni tó wà ìṣubú mi lórí Facebook ni mo gbàdúrà ọlọ́run jọ̀ọ́ gbé wọn wálẹ̀ gbé wọn wálẹ̀ gbé wọn wálẹ̀ gbé wọn wálẹ̀ gbé wọn wálẹ̀ olùwàjọ ṣubú bàbá di mo dẹ̀ fada sọmọ di èrò ẹni lẹ̀ lórúkọ Jésù olúwa sọmọ dẹni lẹ̀ olúwa sọmọ dẹni lẹ̀ olúwa sọmọ di òkú gbogbo ẹ̀dákẹ́dá tó ń wá ìṣubú mi gbogbo ẹni tó lọ́ọ́ máa gbé mi ṣubú tó lọ́ọ́ máa ó gbé mi ṣubú àbí sọ pé wọ́n ń wá ìṣubú mi tó sì dúró lórí láti máa wá ìṣubú mi mo gbàdúrà ọlọ́run gbé wọn ṣubú ilẹ̀ gbé wọn mi ilẹ̀ gbé wọn mi ilẹ̀ gbé wọn mi ilẹ̀ gbé wọn mi lórúkọ Jésù jésù ilẹ̀ gbẹ́mọ̀ mi gbogbo ẹ̀dá tó ń wá ìṣubú mi tó ń wá ìṣubú ọmọ mi adébùkọ́lá gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ jésù ilẹ̀ máa gbẹ́mọ̀ mi mm. gbogbo ẹni tó bí ọmọ títí ẹ̀ tó sọ pé òun máa pa mí lẹ́kún gbogbo ẹni tó bí ọmọ títí ẹ̀ tó fẹ́ kó wà láàyè tó sì fẹ́ ké èmi kú tó fẹ́ kí ìṣẹ̀lẹ̀ burúkú ṣẹlẹ̀ sí mi olúwa pawọ́lọ́mọ bẹ́ẹ̀ ni pawọ́lọ́mọ mm. ẹlòmíì tí ò bá rí tí ò bá rí àwọn nǹkan tó jùlọ wọn kì í àwọn ìkà bẹ́ẹ̀ ni ntí ọlọ́run sọ fún mi ní kí n tó ní kí n máa ṣe ni mò ń ṣe yìí a ò ní pẹ́ lórí iṣẹ́ àti ìdílé ìbádẹ́ kú i will start again you understand me i will start again but three àgbúdọ̀ parí a ó sọ fún ọlọ́run àwọn ogun alẹ́ ni má dẹ̀yìn gbogbo ogun tó lé mi ní ọdún two thousand and nineteen tó tún láyà tó ń dúró tó lòun fẹ́ bá mi wọ ọdún two thousand and twenty gbọ́dọ̀ olúwa rèé o ilẹ̀ gbé wọn mì ilẹ̀ jẹ wọn ilẹ̀ jẹ wọ́n ilẹ̀ jẹ wọ́n jẹ́ kí ilẹ̀ jẹ ogun ayé tiẹ̀ ilé ogun ayé tèmi ilẹ̀ ò lè kò gbúdọ̀ mọ ilẹ̀ gbúdọ̀ má jẹ ilẹ̀ gbúdọ̀ jẹ wọ́n ni ilẹ̀ gbúdọ̀ jẹ wọ́n ni gbogbo ogun ayé mi agbára tó ń bá mi fìdán agbára tó ń bògò mi jà agbára tó ní mi ò ní já gbangba agbára tó ní mi ò ní ṣe rere ilẹ̀ kò jẹ wọ́n Mm, ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ la jésù bàbá mi àti ọlọ́run mi mo gbàdúrà ní wákàtí yẹn gbogbo agbára tó ń bá mi fìdàn gbogbo agbára tó ń dẹdọdẹ ayé mi ilẹ̀ máa jẹ wọ́n gbogbo ẹni tó ṣe bí ọ̀rẹ́ sí mi tó jẹ́ ọ̀tá ni wọ́n ilẹ̀ máa jẹ wọ́n ilẹ̀ máa jẹ wọ́n gbogbo ogun tó bá mi fìdàn tó bọ̀gọ̀ mi fìdàn ní ọdún two thousand and twenty ilẹ̀ gbé mọ́ mi ilẹ̀ gbé mọ́ mi ilẹ̀ gbé mọ́ mi ilẹ̀ gbé mọ́ mi ilẹ̀ gbé mọ́ mi gbogbo ẹni tábí sponsor ogun tẹ̀mí ní kọ̀kọ̀ ní gbangba ẹ máa sọmọnù ẹ máa sọmọnù ẹ máa ṣọ̀fọ́mọ́ ẹ ṣọ̀fọ́mọ́ ẹ ṣọ̀fọ́mọ́ ẹ ṣọ̀fọ́mọ́ ẹ ṣọ̀fọ́mọ́ ẹ ṣọ̀fọ́mọ́ fọmọ ẹjọ fọmọ ẹjọ fọmọ ẹjọ fọmọ ẹjọ fọmọ ẹjọ fọmọ ẹjọ fọmọ mm, lórúkọ jésù ẹ ṣọ̀fọ̀ ẹ ṣọ̀fọ̀ ẹ ṣọ̀fọ̀ ẹ ṣọ̀fọ̀ gbogbo ẹni tó bí ọmọ tiẹ̀ tó fẹ́ kó wà láàyè tó fẹ́ kó wà òkè tó fẹ́ kí dààmú dé bá mi tó fẹ́ kí n dààmú tó fẹ́ kí n máa jìyà mo gbàdúrà gbogbo orú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ jésù ilẹ̀ gbé wọn mẹ̀ ilẹ̀ gbé wọn mẹ̀ ilẹ̀ pa wọn lọ́mọ lórúkọ jésù ilẹ̀ ẹ gbé wọn mẹ̀ mm, so shall it be in Jesus name gbogbo ogun tó bá bá gbogbo wa jà tó bá lòun òun ò ní jáwọ́ ogun náà ilẹ̀ gbé mi lórúkọ Jésù ọ̀run sọ wọ́n di òkú ní orúkọ Jésù. Hmm. mo gbàdúrà fún ẹ̀yin bíi few people tó ti ṣe àmì lórí ètò yìí lórúkọ Jésù ogun tó jà yín lórúkọ Jésù ogun tẹ́ ẹ rí lánàá ẹ ò ní rí mọ́ gbogbo agbára tó ń bá ayé yín jagun agbára náà ṣòfò lórúkọ Jésù in Jesus name amen. Mm. house of Ọlọ́run gbogbo ẹni tó ń ṣe bí ọ̀rẹ́ sí mi tó sì jẹ́ ọ̀tá ọlọ́run gbaṣọ lára wọn léyìí tó kù kí ọdún ìparí gbogbo ọ̀tá bí ejò tó lè bá mi rìnrìn àjò ọdún two thousand and twenty ọlọ́run pa wọ́n ilẹ̀ gbígbóná ọlọ́run kó finá kó finá pa wọ́n hmm, ọ̀tá bí ejò hmm, tó lè bá mi rìnrìn àjò tó lè fẹ́ bá mi rìnrìn àjò ayé mi ní ọdún two thousand and twenty ọlọ́run finá pa wọ́n olúwa finá pa wọ́n make sure you are not a serpent enemy serpent enemy to anybody o you okay don't don't don't don't be a a a serpentance enemy to somebody and then gbogbo ọ̀tá bí ejò don't be a serpentance enemy to somebody okay don't be a serpentance enemy to somebody you getting me now don't be a serpentance enemy to anybody but you tell God right now gbogbo ọ̀tá bí ejò tó fẹ́ bá ayé mi rìnrìn àjò ọdún two thousand and twenty ẹ kú èmi mi ò fẹ́ mi wọ́n máa ní wọ́n ti máa ń sọ pé kán kú jù kán kú ni mm, mm. kán kú dànù ni MFM náà bó ṣe máa ń gbà nìyẹn Mm. Some people, if they don't die, they will not allow you to achieve your goal in life. I'll admit if I wọn bet. I'll suffer long. fọ́lọ́run gbogbo ọ̀tá tó ní mi ò ní ṣe rere bóyá ó bá mi bóyá ó face what tribulation can you do? two thousand and nineteen yìí bóyá àwọn ogun náà tún ní àyàláyà wọ́n ti bá ẹ palẹ̀ mọ́ gbogbo ogun tó ń bá ayé mi fìdán gbogbo ogun tó ti ń palẹ̀ mọ́ ọdún tuntun pẹ̀lú mi láti wọnú ọdún tuntun gbogbo ìdààmú tó ń palẹ̀ mọ́ láti bá mi wọnú ọdún tuntun gbogbo wàhálà tó ń palẹ̀ mọ́ láti bá mi wọnú ọdún tuntun gbogbo ìṣòro tó ń palẹ̀ mọ́ láti bá mi wọnú ọdún tuntun ẹ di òkú ní orúkọ Jésù ẹ kú ní orúkọ Jésù ẹ kú ní orúkọ Jésù gbogbo ogun gbogbo ìdààmú gbogbo wàhálà tó ń palẹ̀ mọ́ láti bá mi wọnú ọdún tuntun ẹ di òkú ní orúkọ Jésù ẹ gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ jésù ní orúkọ láti jésù bàbá mi àti ọlọ́run mi gbogbo ìdààmú gbogbo ogun gbogbo wàhálà tó ti ń palẹ̀ mọ́ láti bá mi wọnú ọdún tuntun lórúkọ jésù gbogbo ẹ̀yin ogun gbogbo ìdààmú gbogbo wàhálà náà ẹ máa di òkú ní orúkọ jésù ọlọ́run sọ wọ́n di òkú ní orúkọ jésù ọlá sọ wọ́n di òkú ní orúkọ jésù gbogbo ìdààmú gbogbo wàhálà tó ti ń palẹ̀ mọ́ láti bá mi wọnú ọdún tuntun ọdún two thousand and twenty mo gbàdúrà fún gbogbo ogun náà pátápátá àwọn ìdààmú náà wàhálà náà ẹkún àti òṣè náà ọlọ́run sọ wọ́n di òkú ní orúkọ jésù olúwa sọ wọ́n di òkú ní orúkọ jésù olúwa sọ wọ́n di òkú ní orúkọ jésù olúwa sọ wọ́n di òkú ní orúkọ jésù olúwa sọ wọ́n di òkú ní orúkọ lórúkọ jésù in jesus name we pray maybe kò yí ẹ tí ogun bá pọ̀ tí ò bá dáwọ́ dúró ogun yẹn fẹ́ pààyàn ni tí ogun bá pọ̀ tí ò bá dáwọ́ dúró ogun yẹn ó máa ń palẹ̀ nǹkan mọ́ ó máa ń ba nǹkan jẹ́ gan gbogbo ogun tó kọ̀ tó lòun ò fẹ́ dáwọ́ dúró tó bá mi jà ní ọdún two thousand and nineteen tó tún ti ń palẹ̀ mọ́ láti bá mi wọnú ọdún two thousand and twenty láti tún bá mi jà ọlọ́run sọ wọ́n dòkú olúwa dẹ̀yìn wọn lẹ́yìn mi pa wọ́n ló ń jẹ́ bẹ́ẹ̀ olúwa pa wọ́n ọlọ́run pa wọ́n ẹ gbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ ńlá ti jésù kristi ọlọ́run tó dá ayé àti ọ̀run mo fi ẹjọ́ ogun tó bá mi rìn ogun tó jà mí ní ọdún two thousand and nineteen ogun tó ti ń jà mí lọ́jọ́ tó ti pẹ́ mo fi sùn ọ́ lónìí o ogun tó jà mí lórí ọmọ ogun tó jà mí lórí ọmọ ogun tó dìde sí adébùkọ́lá ogun tó dìde sí ìpè mi ogun tó dìde sí ètò ìnáwó mi ogun tó dìde sí òwò mi mo gbàdúrà fún gbogbo ogun náà lónìí tó tún ti ń palẹ̀ mọ́ tó lóun fẹ́ bá mi rìnrìn àjò tó tún lóun bá mi wọnú ọdún two thousand and twenty mo gbàdúrà fún gbogbo wọn lónìí ọlọ́run sọ ogun náà di òkú ní orúkọ jésù gbogbo ogun tó dìde sí mi lórí ọmọ ọlọ́run sọ wọn di òkú ní orúkọ jésù gbogbo ogun ogun tó dìde sí mi lórí ìpè mi ọlọ́run sọ ogun náà di òkú lórúkọ jésù gbogbo ogun tó bá mẹ́rin ní ọdún two thousand and nineteen gbogbo ogun òkùnkùn gbogbo ogun ìyà gbogbo ogun ìpọ́njú gbogbo ogun àìní gbogbo ogun ẹ̀sìn gbogbo ogun wàhálà tó bá mẹ́rin ní ọdún two thousand and twenty mo gbàdúrà fún ogun náà kó di òkú ní orúkọ jésù ogun náà kó di òkú olùasọdòkú olùasọdòkú olùasọdòkú olùasọdòkú olùasọdòkú olùasọdòkú olùasọdòkú olùasọdòkú olùasọdòkú gbogbo ogun tó bá mẹrẹ ní ọdún two thousand and twenty gbogbo ogun òkùnkùn gbogbo ogun ìyà gbogbo ogun ìpọ́njú gbogbo ogun àìsàn gbogbo ogun ìdààmú gbogbo ogun ẹkún gbogbo ogun òṣè tó tún ti palẹ̀ mọ́ láti bá mi wọnú ọdún tuntun two thousand and twenty gbogbo ogun náà pátá èyí tó ń palẹ̀ mọ́ láti bá mo pàṣẹ fún ẹ̀yin ogun náà ẹ ẹdòkú ẹdòkú ẹdòkú ẹdòkú ẹdòkú ẹdòkú ẹdòkú ẹdòkú ẹdòkú ẹdòkú ẹdòkú ẹdòkú ẹdòkú ẹdòkú ẹdòkú ẹdòkú ẹdòkú ẹdòkú ẹdòkú ní orúkọ Jésù in Jesus name we pray amen. Olúwa ohun tí ò máa mú kí n yọ̀ lógo kì í ṣọpẹ́ tipátipá o òun ni mo fẹ́ dì mẹ́rù oníkó dì fún mi ayọ̀ ni kó o fún mi wọnú ọdún tuntun ìbùkún ni kó fún mi wọnú ọdún tuntun ìṣerere ìfọ̀kànbalẹ̀ ni kó fún mi wọnú ọdún tuntun ògo tuntun ni kó jẹ́ kí n gbé wọnú ọdún tuntun olúwa ṣàánú fún mi bàbá mi àti ọlọ́run mi má jẹ́ n wọnú ọdún tuntun pẹ̀lú ìdààmú ohun tuntun ìyanu tuntun ayọ̀ tuntun mọ́tò tuntun ilé tuntun ohun rere tuntun tuntun òun ni kó jẹ́ n gbé wọnú ọdún tuntun ọlọ́run ṣàánú fún mi àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ la jésù bàbá mi àti ọlọ́run mi nínú ọdún tuntun tó ń bọ̀ yìí mo fẹ́ wọnú ọdún náà pẹ̀lú ohun tuntun pẹ̀lú ìyanu tuntun pẹ̀lú ayọ̀ tuntun pẹ̀lú ọmọ ohun tuntun pẹ̀lú ilé tuntun pẹ̀lú mọ́tò tuntun ohun tuntun tuntun tuntun tuntun àní ìyanu tuntun ohun tí mi ò béèrè fún gan tó jọjọ orí mi lọ tó ṣe ìyanu òun ni mo fẹ́ wọnú rẹ̀ pẹ̀lú ọdún tuntun yìí ọlọ́run mi ohun gbogbo tí mo fẹ́ kó dì fún mi nínú ọdún two thousand and twenty ayọ̀ ni ìbùkún ni ìfọ̀kànbalẹ̀ ni àlàáfíà ni àṣeyọrí ni ìgbéga ní ọlọ́run o àṣẹ ọ̀rọ̀ ńlá agbára ẹ̀mí mímọ́ òun ni kò dìsẹ́rù fún mi ìfọ̀kànbalẹ̀ òun ni kò fún mi nínú ọdún tuntun bí mo ṣe wọnú ọdún tuntun àwọn testimony àwọn àgbàyanu ẹ̀rí òun ni kò dì fún mi àní testimony àní testimony àní testimony àní testimony tí èmi fúnra mi tó máa tún yà mí lẹ́nu àní ẹ̀rí tó máa ń ya olóore tó máa ń ya ẹni tó nìkan lẹ́nu ẹ̀rí tó máa ń ya olóore lẹ́nu lórúkọ Jésù ẹ̀rí o ẹ̀rí ńlá o ìyanu ńlá tó jọjọ orí mi ọlọ́run dì fún mi ní orúkọ jésù ní ọdún two thousand and twenty mo fẹ́ máa lọ bẹ̀ kò ní pẹ́ mọ́ o lórúkọ jésù jẹ́ ń pẹ̀lú ìyanu jẹ́ ń pẹ̀lú ọlá jẹ́ ń pẹ̀lú ògo jẹ́ ń pẹ̀lú àlàáfíà jẹ́ ń pẹ̀lú ìbùkún jẹ́ ń pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ máa dáàbò so tayaba thank you father thank you jesus èmi àtọmọ ni o lórúkọ jésù mo wọnú ògo mẹ ní ọdún two thousand and twenty ẹ ó sọ fún ọlọ́run twenty twenty. <laughs> twenty twenty olúwa jọ jẹ́ ọdún testimony mi jọ jẹ́ ọdún ẹ̀rí àgbàyanu ọdún ìdápadà ọdún ìmúpadà bọ̀ sípò ọdún kan ní kákáwọ̀ jẹ́ Síónì ọjọ́ tí ọlọ́run ṣẹ̀ dá ìkó lọ Síónì padà ọdún kan náà tún ni ọdún two thousand and twenty jẹ́ kó jẹ́ ọdún tí o máa dá padà fún mi gbogbo rẹ tí ọ̀tá gbà lọ gbogbo ayọ̀ tí ọ̀tá jí gbé Olúwa jẹ́ kí ọdún two thousand and twenty kó jẹ́ ọdún ìṣerere kó jẹ́ ọdún ayọ̀ kó jẹ́ ọdún ìmúpadà bọ̀ sípò àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ ńlá Jésù bàbá mi àti ọlọ́run mi mo gbàdúrà ní wákàtí yẹn ọdún ìmúpadà bọ̀ sípò ní kó ṣe ọdún two thousand and twenty fún mi ọdún tí o máa dá gbogbo ìkólọ mi ọdún tó máa dá gbogbo ayọ̀ mi tó máa dá gbogbo ọlá mi tó máa dá gbogbo ògo tí wọ́n gbà lọ́wọ́ mi tó máa dá padà ní kò ṣe ọdún two thousand and twenty fún mi bí mo ṣe ń wọbẹ̀ lọ láìpẹ́ láì jìnnà lórúkọ Jésù bàbá jẹ́ ń wọbẹ̀ pẹ̀lú ọlá jẹ́ ń wọbẹ̀ pẹ̀lú ògo jẹ́ ń wọbẹ̀ pẹ̀lú ayọ̀ tuntun jẹ́ ń wọbẹ̀ pẹ̀lú ilé tuntun kí wọbẹ̀ pẹ̀lú ọmọ tuntun kí wọbẹ̀ pẹ̀lú ayọ̀ tuntun kí wọbẹ̀ pẹ̀lú ògo tuntun gbogbo tuntun tuntun mèremère orúkọ dìmẹ́rù fún mi ní orúkọ Jésù ohun tuntun mèremère ayọ̀ tuntun mèremère orúkọ dìmẹ́rù fún mi lọ sínú ọdún two thousand and twenty ọdún two thousand and twenty mo ti ń bá ọ sọ̀rọ̀ báyìí kó o tó dé o gbọ́ tèmi ní orúkọ Jésù ayọ̀ ọdún náà ló máa jẹ́ jẹ́ tèmi ayọ̀ tó ń bẹ ní ọdún two thousand and twenty òun ló máa jẹ́ tèmi ìfọkànbalẹ̀ ojú rere ọlá owó ìgbéga ẹ̀mí gígùn àlàáfíà ló máa jẹ́ tèmi ní ọdún two thousand and twenty èmi àtàwọn olólùfẹ́ mi àti àwọn ọmọ mi so shall it be in Jesus name amen amen <laughs> amen amen a ó sọ fún Ọlọ́run <laughs> olúwa ní àwọn tí ó máa kú ní ọdún náà èmi ò ní pẹ̀lú àwọn tó fẹ́ mi fẹ́re gbogbo ẹni tó bá wá sórí platform mi tó ṣàmì wọn ò ní pẹ̀lú èmi ò ní ní ìrírí aburú ní ọdún two thousand and twenty twenty twenty yẹn èmi ò ní ní ìrírí aburú àwọn tó bá ti súnmọ́ mi tó ti fẹ́ràn mi tó ṣe dáadáa fún mi alẹ́ ẹ̀ní kú tọmọtọmọ ẹgbàá ládùúrà náà wọn tí yóò ṣe ọ̀fọ̀ èmi ò ní pẹ̀lú o ní ọdún two thousand and twenty ní orúkọ jésù èmi ò ní pẹ̀lú àwọn tó máa sunkún mi ò ní pẹ̀lú àwọn tó máa sọnù mi ò ní pẹ̀lú àwọn tó máa sọmọnù mi ò ní pẹ̀lú àwọn tó máa jìyà mi ò ní pẹ̀lú àwọn tó máa dòkú mi ò ní pẹ̀lú àwọn tó máa jẹ gbèsè mi ò ní pẹ̀lú àwọn tó máa wẹ̀wọ̀n mi ò ní pẹ̀lú àwọn tó máa dààmú ní orúkọ jésù so shall it be in Jesus name ẹ ó gbàládùra pé olúwa nínú ọdún two thousand and twenty tó ń bọ̀ yìí olúwa má jẹ́ kí èmi dààmú má jẹ́ kí n wọnú ọdún náà pẹ̀lú ìṣòro má jẹ́ kí ìdààmú jẹ́ ti tèmi má jẹ́ kí n wọnú ọdún náà kí n lọ kú má jẹ́ wọnú ọdún náà kí n bẹ̀rẹ̀ àìsàn má jẹ́ wọnú ọdún náà kí gbèsè jẹ́ tèmi má jẹ́ n ṣàìsàn ẹ gbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ la jésù bàbá mi àti ọlọ́run mo ti gbàdúrà o pé ní àti òní lọ àní bí mo ṣe ń wọnú ọdún tuntun àní sẹ́ ọdún tuntun two thousand and twenty mi ò ní dòkú ní ọdún náà ọmọ mi adébùkọ́lá ò ní dòkú àwọn tó bá ti fẹ́ mi fẹ́ mi ò ní dòkú lórúkọ jésù gbogbo ẹni tó bá ti fẹ́ mi fẹ́ ire tó fẹ́ mi fẹ́ rí tó fẹ́ mi fẹ́ testimony ẹ ò ní kú ní ọdún two thousand and twenty mi ò ní wọbẹ̀ lọ kú mi ò ní wọbẹ̀ lọ ṣàìsàn àbúrò ní dé bá mi kò ní dé bá ọmọ mi kò ní dé bá ilé mi kò ní dé bá gbogbo tí bá ti ṣe gbogbo àwọn tó máa kú nínú ọdún náà èmi ò ní pẹ̀lú ọmọ mi ò ní pẹ̀lú àwọn tó fẹ́ mi fẹ́ rí ò ní pẹ̀lú lórúkọ Jésù ayọ̀ mi ò ní pẹ̀lú adéorí mi ò ní pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ mi wọn ò ní pẹ̀lú ọkọ thank you Jesus thank you Father Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, King of Glory. Mm a ó sọ fún ọlọ́run ìwọ tó wà lórí platform yìí àníṣe eléyìí ò ní jẹ́ àṣegbẹ̀yìn bí mo ṣe ṣe last sunday of this year bàbá mi jẹ́ kí ojú mi kó rí last sunday of next year bàbá jẹ́ kí n rí last sunday of next year bẹ́ẹ̀ ni kí n lè rí pẹ̀lú ayọ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kí n rí pẹ̀lú kí ọlá tó bá wà nípò ọlá kan kó gbà pé kí ọlá rẹ kó pọ̀ ti ọdún ọdún ọdún tó bọ̀ yẹn by this time next year kí o ní ẹ̀rí kó o máa ka blessing rẹ bẹ́ẹ̀ ni wọ́n máa ní ká máa dúpẹ́ wọ́n máa dúpẹ́ nítòótọ́ but mo fẹ́ dúpẹ́ ní ọdún tó ń bọ̀ ju ọdún yìí lọ ọdún tó ń bọ̀ ojú mi jọ ṣe jẹ́ kí ẹ̀mí mi kó ṣe last Sunday of ọdún tó ń bọ̀ bàbá kí ẹ̀rí mi sì pọ̀ kó dájú ju ti ọdún yìí lọ ẹ gbà á ládùúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ lajẹ́ bàbá mi àti Ọlọ́run mi mo gbàdúrà lónìí o ẹ̀rí mi ní ọdún yìí kò pọ̀ tó bọ̀ ṣùgbọ́n mo dúpẹ́ fún yín ṣùgbọ́n mo gbàdúrà ní ìwòye ọdún tó ń bọ̀ Sunday ọdún tó ń bọ̀ bàbá jẹ́ kó bá mi láyé kó bá mi láàyè kí ẹ̀rí mi pọ̀ ní orúkọ Jésù kí tẹsímọ́nì mi pọ̀ kí ayọ̀ mi pọ̀ kí àlàáfíà mi pọ̀ kí gbogbo tó pọ̀ ọlá mi kó pọ̀ ju ti ọdún yìí lọ Ọlọ́run j jọ o kì í ṣe pé mi ò mo ṣaláì mọ́re ṣùgbọ́n ìlẹ́ni ká máa béèrè mo béèrè ní o mo fẹ́ kí ọlá mi pọ̀ ní ìwòye ọdún tó bọ̀ mo fẹ́ kó bá mi láyé mi ò fẹ́ kó bá mi nù sàré ọlọ́run jọ o ní ìwòye ọdún tó bọ̀ jẹ́ kí ọlá mi pọ̀ jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ mi pọ̀ kí òkìkí mi pọ̀ kí ìṣẹ̀lẹ̀ mi pọ̀ kí ayọ̀ mi pọ̀ kí ìfọ̀kànbalẹ̀ mi pọ̀ gbogbo rẹ tí mo ti gbàdúrà fún lọ́jọ́ tó pẹ́ olùwàjọ bú jáde ní ìwòye ọdún tó ń bọ̀ bàbá jẹ́ kí ìpè mi ti fọhùn káàkiri àgbáyé bẹ́ẹ̀ ni yóò rí o in Jesus name àti tiyín náà gbogbo tẹ́ ẹ bèrè lónìí ọ̀run fi àṣẹ sí i ẹ ò ní gbàdúrà lásán ẹ ò ní ṣe àṣetì àdúrà yín ò ní di ẹ̀ṣẹ̀ so shall it be i'm coming.